ذلك القيامة ولا قرآن الكريم ولا لا إله إلا الله كنا تافي سبحان لكني وروي ونال الفتاوى المهمة وإدام سيد دير سيد كتاكلين من شريعة إسلام تلباوى سماحة الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله اللهم كبعك بانا ونوبه القرآن الكريم لا إله إلا الله كتاب الاعتقاد نلعب عن قطن قوالوه àwọn ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ wa àwọn ìgbàgbọ́ ẹ̀tọ́ ẹ̀kẹ́ ní inú àwọn ọ̀rọ̀ àkídà nìyẹn ìdí àfáǹkọ́ wa lọ́wọ́ náà ni ọ̀rọ̀ nípa àlátàn yẹn máa láìkàwọn aríkìríkì lójú oorun nípa ìbádà حلم بعض الحلم بعض النساء بالزرع الحجر وغيره إلا لا وكم كان وبيعني كان لا يكري ونكان وبيعنا فون حجر أنا موسى لبع بيبي ساري لبجا أبي وي إينا نقرأ لكي ọgbọ́n oníkọ́ ẹ̀kọ́ wọn lára fún adú ẹran síbi sàárè òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàkàrà ti alẹ́ pé ilé ọba ṣẹ̀rí àmì múra ní mẹ́ta mẹ́ta ti bí bẹ́ẹ̀ ẹ̀kọ́ bismillahir rahmanir rahim ni wa kada du'a wal istighatha la yustaghath bi khayr wala bi wala bi husayn ولا بنبي صلى الله عليه وسلم ولا بغيرهم بل استغاثة بالله وحده أبعد بيني kuni agbo wa ki yẹn wa wa nu nira wa nu soro agbo wa ki ẹ̀dá kan bá yẹn dún nira kúrò kuni fala istaghaza bil hidir agbo sọ pé hidir pé onímọ̀ tó pamá torí ẹ̀ kó wa dún nira kúrò wọlá bí gadawi agbo pé ama gadawi kó wa dún nira kúrò ولا بالحسين أبو الكتي حسين بابن راكو ولا بالنبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بابن ركو ولا لبغيرهم عبد مين وسيس قرات الملائكة قرات الجنة ولا الاستغاثة بالله وحده انت ما جين يابكو فيها قولون قولون سبحانه وتعالى ولا يستغاث بالأموات àgbọ̀ wá káwọn òkú kẹbí bàbá mi ọbí amìrí sún mọ́sùn lóru gbogbo mọ́sùn mọ́sùn ní sàárè ìyá ń jẹ ohun ara ọ̀ ìwòrò síbẹ̀ rábí jìn ìwòrò wá ká àjọ ní gbé nǹkan kó fún yàn ní rákó fún yàn wọlábí màláìkà ìwòrò wá kí màláìkà gbé nǹkan ní rákó fún yàn wọlábí àtìnáàmì

ولا يطلب المدد ولا يطلب المدد من الأموات يقولوا ما وين لو مدد في عليكم ولو عليكم وما عليكم العافية يقولوا ما وين غوين من الأموات بدأ وقو كالبدوي يقول المغافة فيبدأ يسعين ولا ما أفجوا إلى شارع بره بدوي بدوي بدوي ناني فلا نقول قال ولن دوري كل فما أمامنا الناس يبسل لاتنكا نعم ولا تكون مدد من الأموات يقول إيه، وانا لو ولد لكم ولا أموانكو كالبدوي قبل بدوي وغير يظلمين ولا من رسول صلى الله عليه وسلم هذا يقول وانا لو ولد النبي محمد صلى الله عليه وسلم ولا من غير ما بالله بل مدد يطلب من الله عز وجل عليكم ولا عليكم وجل عليكم ما أدعو الله لك سبحانه وتعالى لأنه هو الذي يملك كل شيء سبحانه الله بعثم جل أنا نبي جبا نلا برا ونلو دي كواتا ولا بس من حي القادر تقول يا أخي ساعدني على كذا قولي ساعدني على كذا وهو يسمعك فقدروا ده كده وانا لو لو الدنيا ya ọ̀sáàlù ọ̀dẹ́kùn tí mo rí kí ìta àmà ń bẹ̀rẹ̀ lórí orí ẹgbẹ́ oúnjẹ oúnjẹ ń gbọ́ ẹ̀ ní oríwọ̀lá báàsá bí kúrú ń bẹ̀ kí ẹ gbọ́ ìrìnà lọ́wọ́ nílẹ̀ hayi lọ́gbà àlàyé alakọ́ọ̀dẹ̀rẹ̀ tó ti gbogbo lágbà nǹkan yẹn ó di wọn bá alágbájá lówó lọ́wọ́ dákùn ọ̀sáàlù ẹ̀fẹ̀ yá mi ọmọ ẹ̀tàwọ̀n bẹ́ẹ̀ bù mí ten يقول يا عقلي أضرب ما يعني ساعدني على كذا وهو يسمعك أملك لي باي منك منك باي أنت عندي أنبو لا يقولني القادر أن تخبر تحبه أو بالكتابة أبي بامي قاد أو برقية أبي بامي رقية أو بالعاكس التلفون ما يكون يقول له ساعدني على كذا وهو قادر ومن له باي تجمع فيه قول لك بقى كيشين كاين إيه؟ اخرجني كذا يا بني باي فكذا لا فهذا لا بأس فيه ní kò sọ́gbìnlẹ̀ wà áàbì àmúrò àdí àlámà jẹ́ pé ó sì sí láàrin ọmọ ènìyàn sí ènìyàn ni ọdọ̀ يعني si أسباب omo لا حرج eniyan نعم لكن كونك تأتي الميت وتقول أما توايك أكوك للبا من سعري ولا بالجراوند أبي ولا بسعري سوكا يا سيد البدوي أيام الغفار من الغفار كرافة الوافي يقول لك ببيري ها يا سيد البدوي يا سيدي البدوي ní ìwọ aṣíwájú mi bàwí aṣífi marbi dákùnbà mi wo fún aláàrẹ mi fún kí ààrẹ mi bá mi fún níwòsàn ọ̀rọ̀ bí ga ìrì àtẹ́ntọ́ travel tí mi ò rí àtẹ́ntọ́ sọ́ọ̀nù tí mi ò rí dákùnbà mi padà àwọn madad madad àbálẹ̀kùn ọlá àlákùn owó àdúgbò ẹ̀ àwọn ya sayidi hussein àdúgbò hussein àwọn sayidi ya rasulullah أبي واسعد من والنبي صلى الله عليه وسلم ويا سيدي يا ابن عربي واسعد ابن عربي أو يا شيخ عبد القادر أبي الشيخ عبد القادر وما أشبع ذلك هذا من الشرك الأكبر قبولي أول كين سيقول لا كين يكون أبو الإسلام ما يتبعي يكون أبو الإسلام شواهو يمنون شواهو يمنون لا بقى قصة عن الوفاوة ya kunu ya kwaye abdulsalam lailala ba ọ̀rẹ́ mi aliyu da afis kuma kuma a sinada fún ọdún kọlọ̀ kọlọ̀ ní kí bídí àkájọ́ kan ní lọ́kà ọ̀rọ̀ bídí àkíyà kan kúlùn fẹ́sì ọwọ́ àwátà wà ní mùsùlùmí nǹkan ní islam yẹn gan kẹ́kù ló ń wa ló ní islam lò wọ́n máa skrin yẹn ń kọ́ ẹni tó bá rí pé islam ẹ̀ ní ẹbọ́nú àti gbíndò ló gbọ́n jù jáde àwọn ọdí tí ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́kọ̀ àwọn èèyàn èèyàn jà kí wọ́n lọ́n tó àtijọ́dá àwọn táwọn lè bàbá ìkú gáàrà ẹni tó mutí gáàrà ẹni tó ń sìsì náà ẹni tó mutí tó sìsì náà tí máa ń kírun ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́ lọ́wọ́ ju ẹni tó ti gbé dáa tí tó bí ẹbọ lọ wọ́n yẹ kí gbogbo bíi bíi ẹ̀rọ níta máa tó ṣe wò mọ́ ìrànlọ́ta que fún wa pé faca ń tíráwò pẹ̀lú àfa àkàndẹ́ kan bí wọ́n wà kù. wọ́n á ní káì orúnkún mi wọ́n ní àá ah, ah, tìpa tìpa tìpa kọ́ ẹ́ kí ẹ máa lórí sí ẹni tó lè sùn lọ́yọ̀ ní ìmọ̀ tìpa tìpa tìpa ní ká máa bá ìrìn àjò wa lọ. níjọ́ kan bó ń bóun ṣe gbóhùn bóun ṣe yàwọ́ ní ebínú bóun ṣe ń gbóhùn aliyá ṣe ti jáde kí á ṣe òtí jáde kí á ṣe òtí jáde àwọn àkọlọ́ wọn ṣe fẹ́nu gbé wọ́n ní gánà ya kamata ku alkai har ku shiga wannan na san na ku ci ilala ne ku shiga wannan ku ku kwamiyo da nan ko yi wa lọ́fà sí muhammadu bin abdul wahabi rahimahullah ó ní ṣírìkì àwọn àsìkò yìí gan ṣírìkì àwọn mùsùlùmí lásìkò yìí ó lójú ṣírìkì àwọn kìfìrí ẹgbà yẹn lọ ó lọ́wọ́ kìfìrí ńgbà náà tí wọ́n wà nù jẹra wọ́n máa fi àwọn òsà wọn àwọn tó bá rí ìnira tó bá rí ṣòro wọ́n gbogbo iye bí ó lá mọ̀kànlẹ́sí náà lọ́kọ̀ọ́bẹ̀ẹ́ ọlọ́ọ̀bá wọn máa pẹ̀lú sincerity tó bá rí ṣòro nígbà gbogbo àwọn nǹkan tó ń pè láàrín mùsùlùmí sí tó wà ní ṣòro gan tó wà ní ṣòro gan nǹkan nínú mọ̀ ṣùgbọ́n mi ẹyẹ bí n sílẹ̀ ẹ̀rẹ́ ni gẹ́gẹ́lọ́ ń kọ́lá wa and bí tí àwọn ṣẹ́wò yẹn bí sí ọlọ́kàn ni ọmọrùdí ni wọ́n máa sí sí ọjà òun ló sọ̀rọ̀ kan fún wa pé ó ṣẹ́wò kan sọ fún ọmọ ọkọ̀ ojú omi àbí aṣíwò ní káàkiri ọmọ alékí rẹ̀ wọ́n àánú ọkọ̀ ojú omi kọ̀lọ́kọ̀lọ́ yẹn ṣíwò ní ìlú lẹ́gbẹ̀ẹ́ kan ọmọ alékí náà dúkù lẹ́gbẹ̀ẹ́ kan ọkọ̀ yẹn bá ń ọkọ̀ ojú omi kábẹ́ máa wọlé ọkọ̀ yẹn kábẹ́ máa wọlé kábẹ́ wọnú omi ìṣíwò náà ti máa pe ọmọ aleke akan kẹrì nkẹ ni ẹgbẹ́ rẹ̀ kan kẹrì ni kàkà akan leke ni ẹgbẹ́ ni ọ kẹrì ọ kẹrì ni yóò gbé ọ lọ ebi nkẹ aláwọ wọn nkẹ aláwọ wọn nkẹ aláwọ wọn mọ kò ṣe aṣẹwò ni ṣe aṣẹwò tí n tẹbi lóbi lọ́dọ̀ wọn fẹlẹ ọdún náà tẹ ìpanyọ ó di irú bẹ̀rù máa gbé sáwọn ọmọ ọlọ́kàn nù ó di irú bẹ̀rù máa gbé sáwọn ọlọ́kàn nù kọ́lọ̀ mọ́ta كون فاني عقيدة سليمة الصحيحة المبنية على الكتاب والسنة كل ذا فريوة نعم Tí ó wá ń lọ sílé sí lọ́dọ̀ àpá súnmọ̀. Kò ní kí ṣé òun máa pè é

wọ́n ti nọ̀lẹ́ pọ́ǹpọ̀ àkíyà dáadáa yẹn lọ́yẹ̀ kó ẹ̀ lọ́yẹ̀ kó àwọn ọmọ rẹ̀ ó di wọ́n wà ń bí jọ ó di aṣọ ẹ̀kú tí ó kọjú ìsinmi ní ìsinmi tó ṣe ní pé alájà ẹlẹ́kùnrin ni ó náà ti máa rọ́ọ̀ṣì kó máa kọ́ ìyàwó yẹn kó máa fi ọkọ́ máa di àkíyèdà dáadáa sí ìyàwó yẹn ní ọkàn ní ṣe àlà ìyàwó yẹn jẹ́mí nǹkan lè fi káàì nígbà nígbà tí yìí wáìmà a gbìyànjú àti máa dáadáa àmọ́ àwọn ìyàwó wa wọ́n kún àlójú kan àti kẹrẹ àwọn àti fi jọ́ àwọn àti tí àtàrí mọ́ àdíkọ́ mọ̀ ń parí ó di bẹ́ẹ̀ ni aburú gbà ní. lórí alámàyẹ tí wọ́n tàbí ìlójú rẹ̀ àwọn ọkùnrin yóò mọ̀ ìgbìyànjú láti orin dòdò ṣùgbọ́n àwọn obìnrin àti wọ́n tó tà ní ìfẹ́ àwọn àgbẹ̀rẹ̀ obìnrin nínú ọgbà ilẹ̀. àwọn ti kọ́ àwọn ti mọ̀ ni. ojú wọn wọ́n rò nìyẹn àbọ̀ wọn ti tẹ̀lé pé táwọn ọmọ náà ti kú ọmọ náà ti kú ilé tó wàá sí ilẹ̀ irú àdámẹ́sì ìṣẹ́lá lè mọ̀ pé nínú àwọn bíi fọ́tì fún wọn ti tàlé mi kẹ́ẹ̀tì àwọn ará tàlé ọdún yọ́yà ìlẹ́nu wọ́n bá rọ̀ gan àwọn wọn wà jọ Friday bí olùkọ́jú bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdíkàsùn ní ìlú ráìdì alọ́bí wà nìkan bọ̀rọ̀ àwọn àgbẹ̀gbẹ̀ àwọn tí wọ́n wá ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejòpọ̀lọpọ̀ àlejò ni wọ́n ó di wa ọlọ́wà kú sànù àwọn ìyàwó yẹn mọ̀tí àwọn ìyá yín ọmọ ẹ̀rọ tàlín ìgbàmù sọ̀rọ̀ ó ní yìí máa dùgbò ni iná máa fi purify ẹ̀rìn ọ̀rọ̀ ọlọ́run máa purify náà fún ọmọ ha وتقوى عوانك أفلح من زكاها وقد خاب من دساها هم جادوا في القوانوبة كلهم قصة عن القوانوبة على القرآن الكريم ويجب على كل مسلم أبين الشيوان يربك مسلم أن يتنبه لعاد الأمر اتحجلوا لي على عمالي يجب على العلماء أولي الشيوانين أولي أمالفاء رحمه الله وقال الله كم كان قال أن ينساه الناس kuma su wa'azi fawonya su wa'azi ويعلموهم wani yu'allimuhum kuma يقول الله سبحانه والله بارك لا تدعوا مع الله أحدا أغرق لني لي الله سبحانه وتعالى يقول ذلك عز وجل يقول ذلك الله ربكم له الملك الله معيني دون نجبا والذين تدعون من دونه لا يملكون من تسمير أما تأنت لي ولو بعون من تتلقوا كتسمير كيون تتلقوا كتسمير كتسمير كتسمير كتسمير كتسمير كتسمير ẹ̀rọ agẹ́gẹ́bí báyìí ṣílẹ̀ bí i fún àbí aṣọ máa wà ní ṣẹ̀yìnlẹ́nu ìgbà ó dé ibi tó kan kúrò yẹn kí wọ́n tún kìtì mẹ́yẹ̀ tó máa báwọn tó fúyẹ́ báwọn àwọn tó tẹ́yìn lọ àwọn ọ̀dà mú lè dáa

دايلون ويوم القيامة يكفرون بتشرككم طجمنا السلام هنا ومعي ويرجع بطلوك أموال الله بعض فينبئك على جسد خبير قصد الإسلاميون توجب عليك قصد الله بعد كتما جبت حديث منوري معي سبحانه وتعالى بعتما دي لبارك الله وصمى دعاهم الشركين الله بعتع دعا ونكني أبوه وعكذا يقول سبحانه ومن يدعو ما لا إلانا آخر

ní ìwà kìfìrí ìwà ẹ̀bọ́ ṣíṣe ọ̀rẹ́dìbò tàbí àbí àmọ̀ tàbíhù ọ̀rọ̀ ẹ̀yà kọ́kọ́ tàbí lórí alamari tàbí ẹgbẹ̀rẹ̀ ìpàdà fún máa tẹnu fún máa fún àìpé ọ̀rọ̀ tí imáàmù ahadọ̀rí abdulhamid rọ pé awọ́lùmọ̀ yajibu al-mukallaf tẹ̀sí mú ma fi tẹnu mọ́ gbogbo kí mẹ́ni ẹ̀dì bàjẹ́ أوديوا أبو مصران وعنه ولوب أوديوا تسعيد إسلام حلوة في داية فأخمين كلوا موسى دوري فيسبوك أبيلا انتوان دوري وصل منك كاكي وان كلوا هو هو قوي المكاد وعوية ولو مصر وعنه ولوب نعم فيجب التدبر بهذا الأمر الذي وقع فيه كثير من عامة وجهلاء تقلق ويجب على علم علم وعلى تلك العلم حتى وما أماليكوني أن ينصحوا لله والعباد مسلم نفسي أن تلتلون أتلتلي كده سبحانه ويروه لهم يعلم هؤلاء جهال حقوق ولا مكان وهي حتى لا يستهلوا بدعوة القبور وأهلها بيتي وفي الدوام بي لما مما مغوية يستهلوا مما مفية ni ma lè fi àwọn tó wà ní sàárè àwọn ẹjọ́ sàárè àtàwọn ẹni rẹ̀ ẹwọ̀n kakún fẹ́fẹ́ sàárè gidi ní abẹ́ sí ìdábẹ̀ tí a fi ọlá sí ìdúnà ọba àbí sí ọbẹ̀ lọ́ọ̀bà wọ́n á ti ayẹ́ اما تعدهم القلوب تنسوا ويستغيثوا به في حاجتهم فقالوا ان هم كذبوا بكاتعوا ادعي اما حلو اما الحي القادر حاضر أما حي الحاضر اما انتوا ولا اي الاي تجوا انتوا كثيره بقى بيه بقى ولا اي الاي تبقى عم بيه قولوا ṣé o kiri kan tó wà ní ìkan kúkú sílẹ̀ fún ara o pé ọdún wà ní tòsí rẹ̀ hadir tó wà ní tòsí rẹ̀ kọ ustaz najmudin dákùnmú ní three thousand ọmọ ẹ̀rọ àdáàdì ó dẹ̀ alabasa kùsùgbọ́n bẹ̀ kánà yẹ kónú àháká àwọ kọ̀rẹ́bìká àwọ sọ́dúkú pápá tẹ́kọ́ láwọ àmọ́ ẹni tó فلا باس صبر به أن يكون أخوك ما يعلم يسمه أو قريبك أبي أديرني أو صديقك أبي أريرني فتقول له أربك اقربني كذا يا مني باي يا من سيدي تعب يا من سيدي تعب يا من ميك باي يا من أفضل المفول وما يا من مطول أو كني أعيني بكذا من لو كنت قطعي بكلا بعث تقول به وهو حي هو لا يسمع كلامك كذا نقوله أو بالحاتف أبيع كسيتو سيما أفوني هو لندن أكمل في مانستري كمان في أمين ذلك أو تلفون تلفون حسن تلفون يدخل تلفون أو يبارك عبيك المسج جاء فاكس بيك الحكومة في معين أو بترس أبيكم ترس أو الماكينة أبيكم لهم يسمي يطلبوا منه شيئا وهو قادر فطبعا كان دور سنة الحلاء بعض طب فهذا ليس من الإبادات ليك سنة وإبادة بل هذه الأمور عادية حسية حسية عليه على العمل طبعا ده كان عدم سيداني يعني. كان لوني ودي واحد تقول انت بعد مرة يواني كليه láti jẹ tàbí ìyàrin mẹ́rin kan tí ìbéèrè kan pé ó ti káwọn yẹn mọ́ yẹlẹ̀ o àwọn tó lè wo tí wọ́n fi ìbúrú kàtí ẹ̀rọ máa tí wọ́n lè wo sani nǹkan ọmọ ẹ̀rọ balẹ̀ sani ní ọjà òjò eléyìí sí àní irú tí kan wọ́n lò ló fi rí nǹkan àmì òkòkò ó di ó ti kalẹ̀ ó di sani kan ò lè sọ tó bí bá lóyún oṣù kan ó bá ọkùnrin náà bó gbèrè kò sí sani tó bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́kọ̀ọ́ yìí lẹ́yìn oṣù mẹ́rin tí ọmọ ẹ bá di fọ́ọ̀mù tẹ́ bá di fọ́ọ̀mù pé forty days forty days forty days di fọ́ọ̀mù tẹ́ bá mi yọ ọkùnrin ó di ìfẹ́ obìnrin àti ọkùnrin ó di yẹn wallahu ta'ala alam ọ̀ tí ọmọ tààlà mi ó di wà ní kánà sọ̀hábà láti gbàgbé ọlọ́run mú láfi yé wa صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام دلوقتي gbogbo ẹ̀wọ̀nú ẹ̀ gbogbo ẹ̀wọ̀nú ẹ̀ gbogbo ẹ̀wọ̀nú ẹ̀ gbogbo ẹ̀wọ̀nú ẹ̀ kọjá ọdún ọlá àwọn ẹni wájú lọ́wọ́ eléyìn wọn òkè wọn wọ́n fẹ́ láwọn tọrọ ni lẹ́yìn bídà àní àti ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ tó ọmọ kùnrin direct pé ọlá ṣe òbúdẹ̀wí ọlá ṣe òtìjáni ọlá tí wọ́n fọ́lá àwọn tọrọ ni èyàn bá mọ̀ kí ẹ bá fi káwọn alùsùn náà jẹma àwọn pípọ̀ yẹn wọ́n ti ẹ̀ dápọ̀ àwọn sọ̀hábà láwọn sáwọn kan ti jẹ́ tàbí tí wọ́n dápọ̀ ọmọ rùgbà kọ̀tọ́ọ̀bù ara ò fẹ́ pípọ̀ ni wọn jẹ́ fáwọn ó di yẹn yín ọlọ́mọdé àfọ̀rọ̀